والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته على نوضا ونوضع أتركاتك فهو نبوى محمد kí káàkiri gánà kí ó bá gbogbo àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo wa náà ní àpapọ̀. ní tẹ̀síwájú nínú sẹ́rà tí a ń ṣàlàyé mẹ́fúnra wa sẹ́rà ọmọdéṣẹ́ àkàm ìṣẹ́ ti tẹ̀síìrì làlám. níbi tí agbẹdúró òun náà ní báàbù ìpèkèbá lẹ́nu kébọlà kakọjú sí kébọlà bàbá ń kírun àṣìlára yìí fún wa pé ní ìkọjú sí kébọlà yìí ṣáàrí fún ní ìṣòro ti sọlá. májẹ̀mú kan nínú àwọn májẹ̀mú ọ̀run pẹ́ẹ́pẹ́ téèyàn bá ní kápá tó bá lágbára láti ṣe tí ò ṣe é síbi kírun ọ̀ràn yàn lórí ilẹ̀ tí ò sí lórí nǹkan ọ̀gbìn kò nílùú. ajẹ́pẹ́ ya pé ní ó níbi tí ọlọ́run bá sùpánù àtàlá ní ká níbi máa kọjú sí tẹ́lẹ̀ ní bẹ́ẹ̀tì olùmọ́tìlẹ̀sì nígbà tí anábì dé ìlú Mẹdínà tí ó lo ọdún kan ọdún kejì ní lò lọ ní àyà sọ̀kalẹ̀ kó mọ dájú kọ́ bó kó mọ dájú kọ́ al-Masjid al-Haram. bákan náà rí àwọn èèyàn tó yẹ pé ní nígbà tí àyà yìí sọ̀kalẹ̀ ìró tí ìdọ́dọ̀ tiwọn tí wọ́n ti ń dájú kọ́ Baitul Masjid lẹ́nìkan wá fún wọn nírú àwọn tó ń kírun ní kùbá fa àyà kan ti sọ kalẹ̀ ẹ̀yin ò tí gbọ́ ní ọlọ́run ti yí kébùlà kadà kí ni ẹ ṣe jẹ̀mọ́ wọ́n yí lórí irun ọ̀gàngàn kébùlà ní àti iṣẹ́ tí yẹn bá ṣe lórí irun ó jẹ́ iṣẹ́ tó pọ̀ ṣùgbọ́n àrùn náà ní kò irun jẹ́ bákan náà a kà fúnra wa sani abdullahi bin umar radiyallahu ta'ala anhu wala ni wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó yan nafila lórí nǹkan ẹ̀gọ́ ẹ̀ tí ó sì dájú kọ ibi tí nǹkan ẹ̀gọ́ yìí ló dájú kọ pé pé ńgbà tí ó bá rúkú yóò forí ṣe tó bá rúkú sùdúdú náà orí yóò fi ṣe ìtọ́ka ṣùgbọ́n ti sùdú mi yóò lọ lẹ́bi ti rò kúrò lọ. ìmọ̀ àfihàn pé ní àlèyàn nẹ́fílà lórí nǹkan táǹgùn bóyá ẹ̀sìn láago ní àgbẹ̀rà nǹkan mi àbí kẹ́tẹ́kẹ́tẹ́. ìyẹn pé ní èyí ò wọ́pọ̀ wọn láwùjọ wa léni ṣùgbọ́n tó wọ́pọ̀ níbi mọ́tò ìyẹn lèyàn nẹ́fílà nù mọ́tò yóò kọjú sí ibi tí mọ́tò kọjú sí àbí ṣé bá lórí ọ̀kadà tó gbé òní ẹ̀rẹ́ fílà àbótí ẹ̀wà nínú mẹ́rùwá ìkàmí nínú táǹgù àbí plane eléyìí nínú àwọn àlàyé tí a ti fúnra kọjá ní ní èyí ní ìsìn láì tààlà a máa tẹ̀síwájú ní orí hadith kan tí anẹ́kùnrin sirin tó gbà wá anẹ́kùnrin sirin nìyẹn ló jẹ́ akọni imam al ó jẹ́ ọmọ ìyá fúnkan nínú àwọn àfáàgbà nínú àtàbìrin tí ṣe muhammad bin sirin muhammad bin sirin kan nínú àwọn àfáàgbà nínú àtàbìrin tó tó ó wá lọ́mọ ẹ̀yà kan tí ń jẹ́ Anas bin Sirin kọ́ Anas ní odò báyìí pé ní ìsàkùbánà Anasan radiyallahu ta'ala anhu Anas bin Sirin ó lálọ́ pàdé Anas ń jọ kan Anas di méjì Anas ó ní bin Sirin lọ pàdé. tó ń jẹ́ sọ̀hábà mi ò ní sọ̀hábà ń bọ̀ àti wọ́n lu wọn à inú wọn dùn pé ìkan nínú àwọn ọmọlẹ́yìn ànábì tó ṣì wà lóra ní ń bọ̀ yìí. ó pàdé ní kan kí nà mi nà sham nígbà tó dé sham falaki náà wù bí àyìn sàmù ibi tá a ti pàdé rẹ̀ ààyè kẹsàn-án ní àyìn sàmù ó jẹ́ yín ìlú wọn ní ìlú kan nínú àlọ́ ìyàrá òsì ni. nga fẹ́ pàdé àlejò náà a lọ pàdé rẹ̀ níbi tí ó ti fẹ́ wọlé ni ẹ̀rí kúta àwọn èèyàn náà tún bá ń bọ̀ sí àwọn ìjọba níbo lẹ́nu lọ pàdé ẹ́ yẹ pọ̀ sí i àwọn àjọ kó ẹ̀yẹ wọlé. alọ́pàá rẹ̀ ní àìlù sámà fàrọ̀ àìkùnhù anẹ́sùnmùnú ti ní olùwárí anẹ́sùnmùnú mẹ́rin ìsọ́lẹ̀ aláṣùmẹ́rin kẹ́tẹ́kẹ́tẹ́ ni anẹ́sùnmùnú mẹ́rin ti fẹ́ wá pàdé ní gbogbo ọjọ́ náà ẹnjọ́ wá pàdé gẹ́gẹ́ wọ̀wájú hu mìíràn jáde yáni àníyàsáàrì ìkébùlà wọn níbi tó dájú kọ gẹ́gẹ́ bí ìtọ́ka tí anẹ́sìbùnú sèrí ṣe ó jẹ́ apá sí kíbùlà kọ̀fẹ́sì kíbùlà ìdájúkọ rẹ̀ ó gbé kíbùlà sí ẹgbẹ́ lẹ́fì ẹni fakultu ó ní mo wá sọ sáró sọ̀rọ̀ ìjẹmọ̀ anẹ́sìbùnú sèrí mo wá sọ rọ̀ àìsùkà tó ní lẹ́gbẹ́rì lẹ́kẹ́gbọ̀là Ah, gẹ́gẹ́ bí àlejò wa ti ń bọ̀ bínú o mo rí ọkọ ń kírun bíbi tí òfé ti kíbúlà fakọ́ọ̀lù Anas bin Malik fún Anas bin Sèmí pé láwùlà á ní ọ̀rọ̀ àìsí rọ̀ṣúlà wá ìfọ̀mọ̀mọ̀ àléyọ̀ àléyọ̀ sọ́lá yẹ fún àlù tí ìbá rí pálẹ̀ mi ṣe tí ì ṣe yìí máa fà tó hu èmi náà bá gbé kí ni ìbá ti ṣe. ẹ̀dùnmọ̀gbẹ́ni tí sọ̀rọ̀ sọ̀hàbí yìlò alẹ́sùnmùnú àti ọmọ ìyá rẹ̀ mọ́mọ́dúnmùnú sèrí tàbí ìlàwọn alẹ́sùnmùnú ní kìtọ́ àpò ní olórin tó náà fi ṣe rè ìtàlẹ́ bá ní ṣe lọ́rọ̀ ọjọ́ sí sáàrẹ́ ni kó nìkan ló dá ní jẹ̀mọ́ kí ló jẹ́ fáwa náà ó ti dìjọ́ sí i wa nù Bukhari wa nù Muslim ما يخاف من الحديث ما تعرف أن الحديث يعني الحديث له يبين الصلاة على الآخرين àdìsí yóò tọrùn tí anẹ́sì ti ṣe ń rọrẹ́ yẹn ni àbí nẹ́fẹ̀lá kó tẹ́tà ń kírun tí a rí ti ń kírun. àfárùbù hí àmúnẹ́fù kò sọ pé ọ̀rọ̀ yẹn kò sọ pé nẹ́fẹ̀lá ni. wàmílẹ̀ ni màálù aná ànẹ́fù ṣùgbọ́n tó kẹ́lẹ̀ sí wa ni pé nẹ́fẹ̀lá ni ó jẹ́ lè anáwó màálù nìfíìlì nàbí ọ̀sán náà àlẹ́ ìdọ̀rọ̀ àwọn anẹ́fẹ̀ wàgáyìrọ̀ wàgáyìrọ̀ torí pé ìta bá sábà taari pẹ́ńrà nẹ́bì lórí rẹ̀ fi máa ń ṣe lórí nǹkan ẹ̀gùn nẹ́fìlà ni gánà ti ṣe rí bẹ́ẹ̀ náà ni ẹlòmínà rí gẹ́bí rí wáyà Abdullahi bin Umar radiyallahu ta'ala anhuma ti àtàlàyé ẹ̀ wa níjọ́ wọn. ẹni tí ń kírun ayé fàwájà àti bí rọ̀ ṣìlátò ẹni tí yẹn náà fílà lórí nǹkan ẹ̀gùn ibi tí nǹkan ẹ̀gùn rẹ̀ bá dájú kọ òun náà ní bí òun náà ní kíbla rẹ̀. bákan náà jawaabu náà fílà náà fílà tó náà fílà àpọ̀n jawaabu sọlá tó náà sọlá náà fílà tó alàrọ̀ ṣílá tó ti sábà. a ní ó wà pàmí kò sí tó burú kéèyàn yẹn nẹ́fílà lórí nǹkan ọmọ rẹ̀ tó bá tẹ̀lé àgbò wà láwọ̀ ṣì máa rọ̀ kọ́lá kọjá pé dọ́ǹkì kẹ́tẹ́kẹ́tẹ́ ní ìyẹn gùn. ṣé nǹkan ọ̀gbọ̀n náà ká lòun náà ẹ̀yìn nẹ́fílà lórí ẹ̀. nínú ẹ̀kọ́ tá a tó ní kọ́ òun ni pé a bá rí ẹni ńlá gẹ́gẹ́ bí Anas bin Malik lè dé yẹn ńlá tó dáa ni pé káṣíkíní palọ̀ pàdé rẹ̀ nínú títí àwọn sálàtò wa òun náà lélẹ̀ ẹ tó ìjọba náà nínú ọmọ Mẹdínà kí náà ṣe fún wọn lọ pàdé ànábì lẹ́yìn ànábì ò sì sáko wọn ní kò sí tó burú nínú ilé náà àti hadithi yìí pẹ̀lú hadithi Abdullahi bin Umar rọ̀díyàlá fàánà àlùbọ́mà nǹkan kan náà ni wọ́n fi ń rìn lè fún wa kí ni àlèyàn nẹ́fílà lórí nǹkan ẹ̀gbọ́n wa. náà tabako lórí ìyẹn nẹ́fílà nẹ́fílà àti sọ̀rọ̀ yẹn tabako lórí ìyẹn àmọ̀ràn báàbò kòkó báàbò tó ní í ṣe pẹ̀lú sọ́fù ẹ̀pẹ́ ní àti sọ̀rọ̀ ọ̀run pípé àwòkọ́tù sọ́lá àwọn àsìkò ọ̀run tá ń kírun fákẹ́rin sọ̀rọ̀ kíbùlà àti wọn wọnú ọ̀run lọ́nà sọ́fú bá ṣe máa ń tọ́ sọ́fú abá ní àsùkú kó jẹ́ jámù sọ́fú عن أنس بن مالك رضي الله تعالى عنه أنس بن مالك لقى حديث يوى أن قال رسول الله صلى الله عليه وسلم قال نبي محمد صلى الله عليه وسلم فقني فووا صفوفكم ẹsẹ̀ tọ́kùn yín dọ́gbadọ́gba fàyínà tẹ́sílì àtàkùnkù mìntàmá ní sọ̀lá torí pé ìṣèfà fúdọ́gba nínú tí ó jẹ́ kí n pè yí. àdìsí inú wa nù Bukhari wa nù Muslim wa nù Sunan Abi Dawud ìmọ̀ọ́jà àti Sunanu dáàbì mi ìṣèfà fúdọ́gba nínú tí ó jẹ́ kí n pè yí. àwọn ìdájọ́ tí wà nínú àdìsí alákọ̀ọ́kọ́ mọ̀ṣúrò ẹ̀yà tuta àdìlì tòfó tòsọ̀lá wọ́n ní mọ̀ṣúrò ẹ̀yà tó wà lẹ́gà tó bófin mọ́ ká sọ fún dọ́gbadọ́gba bí ìtìdáàlì kọ́ ìmínà bí ha aláàfáàtò wáhìd kó láti ní ó yẹn pé àwọn tí wọ́n tó sọ fún kájú bákan náà mìngẹ́rì tẹ̀kìlímì wà látàkì kẹ́nì kan máa yọ síwájú àwòyọ sí ọyọ sẹ́yìn kárípa dọ́gba kẹ́nì kan máa sọ síwájú kẹ́nì kan máa sọ sẹ́yìn. bákan náà àná tẹ̀síwì yàtọ̀ ha sábàbù mìta máa mi sọ̀la ìyẹn pé ká tó sọ́fún kó dọ́gba yìí nínú sábà tó jẹ́ kírun wá pé ni. فيكون ذلك مستحب مستحبا أيضا أنت فني كما هو مذهب الجمهور أنا لي لماذا أقول مع فا فكيف أقول كي يسدد من تافن وكلا بوجوبه كلا أما كتير تقول ددن ẹ̀rí pàtàkì ní ìta fẹ́ táwọn jùmúrù fi sọ bẹ́ẹ̀ onípe ní ni ó jẹ́ kí irun pé ó mìíràn pé kìí ṣe pé irun ò sí tí sáfò bá dé kíní tí ò bá dọ́gba ṣùgbọ́n ó ṣe kíní kò pé ìfáwọn majority àfáàjọ lé lórí mi nínú ṣùgbọ́n àkókò tó wà kí ìlànà mi jẹ́ ojú mi ni lè hadith ẹni torí àdìgbò ọtí la kò sàwọ́n náà sòfò fàkùn. kẹ́ẹ̀sì sọ́kùnrin déédéé o ẹ jẹ́ kí sọ́kùnrin dọ́gba o awúlá yóò kàlí fánà lọ́hùn bẹ́yìn náà wòjú ikùn ìyẹn pété ìwà ti jẹ́ kí ọlọ́run ó yí ojú yín padà ìyẹn pé ẹ̀ẹ́kẹ́yìn síra yín síra yín wọ́n ní tí ò bá jẹ́ dandan ni ọlọ́run jẹ́ àìsí méjèèjì káwọn afá sọ kó lè pé ráàyè ìdùnnú òní pé ìsìnkú pé bàbá ní dẹdẹ sẹ́rìn kí a bá lọ sí sọ́fótò àbí kòtò ilé ẹ̀kọ́tò ìdíkọ́tò kò sí bí kò sí rùn mọ́. na kàrá àtúnṣe ìrìjà ìjà akọ kíkọ́ fúwọ́ wà á nẹ̀bá àlùkà náà tún ìsọ̀lá torí pé wíwọ́ ọ̀tọ́ gbàgbọ́ yẹn ni pé yóò di òrùn ẹ̀rẹ̀ pa a ìtújú sọ á gbogbo ẹ̀sìn pé ẹ̀sìn yóò kéré yóò dínkù. bákan náà fadúlù sọlá àti ìjàmọ́ à inú sí hadith tó ń kọ́ wa òní ọ̀la tó wà ń gbé kákìrún jàmọ́ ọ̀la wà ń gbé kákìrún min tàdélé tọ́ mùtàsábìlú àlùfàlàbì jàmáà nítorí ládàbà rẹ̀ ní ká tó tọ́ kí ló fa ládàá yìí jàmáà yòrò tá a fi ní jàmáà ní yòrò lè dáhùn sí onílù ládàá inú jàmáà tó wọ́n nínú hikmọ̀ nínú ọgbọ́n àti òye tó wà ní káàkiri tó ń délé ìyàwó àpapọ̀tò màláìka sí ìsòkò òfèèrè ó ní kí àwa náà ṣe déédé ká bá màláìka dọ́gba níbi báwọn ṣe máa ń ṣe fọ́ọ̀mù tí wọ́n ti ẹni tó bá ti ṣe àwọn nǹkan tí màláìka ń ṣe nínú ń tá a lè jọ ṣe èyí tó yẹ kí àwọn tó yẹ pẹ́ fà fáwọn nínú nta àlejò ṣe tó bá dọ́gba mọ́ sí wọn yóò gbẹ̀sẹ̀ tó pọ̀. ẹ̀rí pé nígbà tí àlejò sọ ní hadith tó ní ìdá amọ̀nà imam tí màá bá ṣe ámì fa àmínú ẹ̀yìn náà sàmì. fa iná mọ̀ wá pápá fa àmínú fa àmínú fa àmínú màláìka. tùrẹ̀ǹtì àmì tẹ bá ti déédéé ti màláìka. ìwé náà àjọ kẹgbẹ́ mi. ẹni bá mi tẹ bá ti déédéé màláìka. Ah, ọlọ́run bá fipá náà sàálà tó forí ẹ̀sẹ̀ jẹ̀ bí gbúgbọ̀rọ̀ láwọn má takọ́ dànù ìdáhùn ọlọ́run forí ẹ̀sẹ̀ tó fi jẹ̀ tó wá ní yóò fi jù. ìrẹ̀ náà wá ní ààyè kákòókò fún yìí náà inú bá fẹ́ ká náà fi déédéé wọn ni nínú hikima tó wà ní kákòókò fún dáadáa lọ. wọ́n ti tó wọ́n mú hadith kan tí alimami muslim gbà wá hadith Jabir bin Abdullah radiyallahu ta'ala anhuma أن خرج علينا رسول الله صلى الله عليه وآله وسلم على نبي ذلك وأنجز فقال قال ألا تكفون ألا تكفون أهلي تصف أين تصف كما تصف الملائكة عند ربها كما ملائكة من تصف لدى الله تتمنتم ẹ̀rí pé lọ́rùn náà gbé fàjà àròkúkà wà lùmọ́lákú sọ́fà sọ́fà gbàtọ́ náà wá dé àmàlẹ́kà wà lórí sọ́fà. kúnnà àfàwà àbí àlẹ́kùn yà ọ̀rọ̀ fún ọlọ́wà sífà tẹ̀sùfù lùmọ̀lákà tó ń darọ́ bí ha bóun ní àmàlẹ́kà bí wọ́n tó fọ́ fúlọ́dọ̀ náà bá wọn kọ́ àlẹ́bí ní ìtìmúnà tuntun fàlùwà sáfù ìjọba kọ́kọ́ tó máa ń tójú pé yóò sì rẹ́gí ọdún tó mi pẹ̀tọ̀rọ̀ súnà ti sọ́ọ̀bù á sì dúró jura wọn dáadáa lórí kíni ọ̀rẹ́ sọ́ọ̀bù ni wọ́n bá lọ. ẹnìnú ẹkùnmọ̀lẹ́ títí wa náà ti dé ní tàwọn àwọn màláíkà àwọn kankan wà tí wọ́n máa ń ṣe tàbí káwa náà ṣe ló bá ń tẹ náà ń sàfọ̀mọ́ abẹ́káwá náà ṣe ìrùkì sọ́ọ̀kù iná abẹ́káwá náà ṣe bọ́dé ń sàmì abẹ́káwá náà ṣe àǹkan ṣe wà sí àníyàn tó yọ pé bíkẹ́ ní àwa lára nínú àwọn náà lára àníyàn pẹ̀lú tó bá jẹ gáàlì fún àwọn mọ́ṣáláṣí fàlá yẹ kọ̀ọ̀bá náà màṣíjìdá kó yà mọ́ àwọn mọ́ṣáláṣí wa fa iná màláíkà rẹ́kọ̀ọ́ màláíkà فتأذى مما يتأذى منه بنو آدم ìsìn ni ọmọ ànábì ádámù lára náà òórùn yóò máa jáde ní ọgáníkà kankan mi àwọn ènìyàn àwọn náà lára. eré ṣe ya pé ní àwọn mọ̀lẹ́kà ìtì mọ́tò dọ́gbadọ́gba wájú wájú ọlọ́wọ́ báyìí. àwọn àwọn ẹ̀dá tó ń ṣe lọ àwọn màláíkà níbi tí ó da tó sí pé nǹkan ẹ̀ta tí wọ́n ti fẹ́ ká máa kọ́ṣe dáadáa ni torí pé bọ́lá ò sí dá wọn láyà fún nàmbọ́ ha máa àmọ̀rọ̀ kù tó lọ́n bá pàmò láti náà ni wọ́n máa ń ṣe inú iṣẹ́ tó wọn máa ń ṣe nípa máa ń tò níwájú ọlọ́run bá wọn ní dọ́gbadọ́gba àbẹ́káwa náà kọ́ṣe wọn nínú dáadáa báyìí na hadith mi tó tẹ̀lé ní hadith an Nu'man bin Bashir Nu'man ọmọ Bashir ọgbà hadith ìjọba قال سمعت رسول الله صلى الله عليه وآله وسلم يقول إنه قلت عن أبو محمد صلى الله عليه وسلم فضيتني لا تصوون كفوفكم ẹ tó sọ fún yín kó dọ́gba aw la yukallifanna Allahu bayna wujuhikum ìgbésẹ̀ bá ṣe bẹ́ẹ̀ ọlọ́run bó yí ojú yín padà iye ojú yín padà yẹn pé ọkàn yín ló dàrú ẹ̀ẹ́dọ̀ta ara yín àdìsí wa nù Bukhari wa nù Muslim èyí tó wà lọ sahih Muslim ó ní káàmì Rasulullah yìí tuntun fani yìí máa ń sáfù wa. حتى كأن كأنما يسوي بها الابتداء wọ́n yà pé kìdá kíní bí ọ̀pá tó máa ń jẹ́ wọ́n ní bó ti máa ń sí ètò ìgbà tó bẹ́ẹ̀ ló máa ń tọ́tù wa a ń torí pé jọ ọ̀pá tó bá ti wọ́ ọ̀pá tó bá jáde ń nígbà bá ti wá rí pé àtìgbọ́ yé ẹ̀rí àánà tí màá tó súnmọ́ àkàràjọ yẹn wọ́n ní àná ìbájáde tí wọ́n jọ kan pàkọ́ òbàdàn àtàkárà yóò ká bẹ̀rẹ̀ ànẹ́bí tí wọ́n ti ṣe fọ́mọ̀tà ànẹ́bí tí wọ́n kábàrà fàwọn àrọ́jùlá bó ṣe rárákùnrin kan lórí sọ́kùnrin bá a di àfọ́dẹ̀rò tó tó ta kù síta tí kò tẹ̀ sí gẹ́gẹ́ ní tó tó yọ síta fàkọ́lá nítorí arákùnrin àdúgbò ti ṣe kọ́mù àmì ìbádọ́fà ẹ̀yìn ẹ̀dá ọlọ́run làkùnkà owó náà tó fún ìpapùn ẹ̀mọ̀ jẹ́ kíkà fún yín dọ́gba awúláyò kàmìfà náà wà ó bẹ́yìn àwọn ojú rẹ̀ kọ́lọ́mọ yìí kọ́mọ pàdé yín dàtẹ́ra yín ẹ̀jẹ̀ kíkà fún yín dọ́gba. Ànábì ṣe wáàsí nígbà wo lẹ́yìn ìkọ́mọ̀ ẹ̀ pé sẹ́nu mi bá ti bẹ́ẹ̀ báyìí lẹ́nu àyàn sọ lẹ́nu pa ìwọ wáàsí ẹ̀yìn láti kọta ti tuntun kálífà mọ̀ ní pàtàkì títò déédéé bó ṣe tóbi ìdánilọ́ ọ̀pọ̀ sọ́lá sọ fún arákùnrin ọ̀rẹ́. wọ́n ní bọ́ọ̀lù ṣàdéhùn sábà ọmọ ètò ṣàdíkù ojúbù tàbí ìtòkò nígbà àgbọ̀yé ni pé dandan ni kájẹ́ kí sáfù sí déédé pàtàkì mọ̀ ẹ̀yìn sàwù ìṣèhà ìwọ ni kájẹ́ kí sáfù wọ́ nínú wàá yìí ṣẹ̀dí nítorí ọ̀rọ̀ ọ̀yà tí ó tẹ̀lé ní ẹni tí wọ́n ti bẹ́ẹ̀ sáré sọ́ndì àánú pé ìwọ ni kí sáfù wọ́n láti ṣùgbọ́n yóò jẹ́ kí الزبر عقل الإجماع هو حديث ميتوني له ما يخفف من شدة في هذا التحقيق إذا نجد تنقاي أنت تنوان بيه فيصرف إلى استحبابها استحباب تعليمها يعني يجب أن يكون أفتفى تبا أفو وكراءة الشديدة لإزاجها أفقوة أنا حديث ولا تتواجه Kalau tu tó nanti náà tó fi kita fòfó ní sàmánù ìfọ̀lá. Kéde gbólóhùn wo la fi pẹ̀lú náà pé òun ló dáa jù ló yẹ kí irun wa pé. A sì kọ fífa fún ẹgbẹ́ kájú ìjọba yẹn ló yẹ kí irun wa pé. Ṣùgbọ́n tó bá ti wọ́ irun wo di kù. Wọ́n ní ṣíṣọ́ ìsúná mi fàràfọ́ náà bèrè fọ́ọ̀mù ti àmẹ́ni máa ń sojú kòkòrò gan ó sàkólé kan ìmọ̀ jẹ́ kí sọ́ fún dọ́gba. Fàkọ̀tí káàdì yàtọ̀ wọn lọ sàádì ìlàhà. Ànábì gan ni èébẹ̀ lomi onímọ̀ tó sá fún fún ẹ̀ fáwọn èèyàn kẹsì báyìí sílẹ̀ bìyẹ́ ìlú kẹrí mọ̀. Tó bá gba ó lọ wọ́n tó sọ̀rọ̀ fún àgbàlagbàjà ẹ̀kọ́ síbi ẹ̀sọ́ bí. Sáni bí fọwọ́ rẹ̀ alákọ̀ọ́lẹ̀ yé fún àwọn èèyàn. Wàhálà yàtọ̀ bú eléyìí tọ́ka àlà ánẹ́sẹ́bí ẹ̀ta fòfó pé ká tó sọ fún ká tó sọ fún dọ́gba mínú wà fún ìfàsìlì ìmọ̀ iṣẹ́ ta ni iṣẹ́ ìmọ̀ọ́mù ni ìmọ̀ọ́mù ni ẹsẹ̀ kọ́ mọ̀ kó ti kọ̀pá kó sáwọn èèyàn ẹ̀sùn dáadáa bẹ́ẹ̀ kò ní tó kàn ẹni tí ó wá fẹ́ ṣe kọ́mọ̀ ní oṣù sọ́fún sọ́fún lè sọ́fún déédéé ojú mọ̀ sọ̀rọ̀ ìṣe kọ́mọ̀ tó bá yìí la ilà ilà la wà á dáhùn láà kẹrin kàlà tí mo bá ti ṣe fídíò àkílẹ̀ gbọ́lẹ̀ yẹn aláwọ̀ kan má tó dáadáa má tó dáadáa kò sí tó kàn mọ́mọ́ mọ́ yóò ti jà kó tó jì mọ́mọ́ yìí náà tètè bá fi mí jẹ́ àtàkìrà wa àwọn akẹ́kọ̀ọ́ ti wà lórí ìmọ̀ọ́mọ́ kò dé kí ni kò mọ́ ìmọ̀ àti kọ́ ọmọ tán ìmọ̀ ń gbọ́dọ̀ owó làwọn ọmọdé tó ẹ̀tọ́ bẹ́ẹ̀ ṣe kọ́mọ̀ ní mo ṣe sọ́fú sọ́fú déédéé ní lọ́dọ̀ tiwa ní. ẹ dákun ṣé ẹni tí ó ṣe kọ́mọ̀ àtàwọn àjọ táwọn ni mo ṣe sọ́fú ká máa tó àwọn èèyàn. ẹ kí mo bá tọ̀mọ́ sáà ni mo tọ̀mọ́. ẹ ẹ ní ṣé ìmọ̀ ń wù ẹ alẹ́ tọ̀mọ́. iṣẹ́ ìmọ̀ọ́mù ni domi bá mi ta àwọn ará ìdébí ọ̀sẹ̀ kọ̀ wa. kódà kí mọ̀mú tó ìmọ̀mù ti kẹ̀yìn sí gan tó wọlé ó fẹ́ wọ́ ìmọ̀mù lè má rí mọ́. àánà lè àti ìsìẹ̀ ṣùgbọ́n tá a ní iṣẹ́ gẹ́gẹ́ ìmọ̀mù ìgbẹ́ ń bá mi pé àánà lórí dáadáa wọ́n fẹ́ nìkan wọ́n pàápàá jùlọ tó lọ́ba tẹ̀ ní mọ́mọ́ tó gbìyànjú tó ń ṣe tó wá kẹ́yìn sí tí òmọdé ìṣẹ̀lẹ̀ mọ́ tí wọ́n wá rẹ́ni tó wọ́ rẹ́ ohun kékeré kan ló takò síta rẹ́ wọn òbíṣẹ́ mọ́mọ́ ni ètò wọn náà ṣe ìbámu abá ní ojúṣe mọ́mọ́ ni nígbà àwọn afáfọ́ ni pé àwọn ọmọ àwọn múnà máa ń ran wọn lọ pàápàá jùlọ ní sáfù bá ti kọ̀ sáfù kẹjọ mọ́mọ́ wà lọ́la kọ̀ọ̀kan tó náà ní kẹ́lìmọ̀ tó bá fi ń parí látẹ̀wọ̀n àfẹ́tọ́ náà bá ní kó rí ṣòwò lè gíní ní oṣù gbàdẹ tí máa ń parí yẹn gbọdọ̀ máa ń múlẹ̀ pé sáwù fún fàkùn ẹ̀tọ́ fọmọ ìgbọ́n lé gíní kó máa dọ́gba títí ní tòjú fèsì ẹ̀nu ibi tí wọ́n wá tí wọ́n bá lè dé tí wọ́n wá rí tó mẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọgbọ́dọ̀ tó ṣe bí ìfẹ́ ti fẹ́ ni. Nam bákan náà ana jaza min jinsi al-amali. Àwọn lárúbá máa fọwọ́ ìwé àlìjaza min jinsi al-amali. Yẹ pé ẹ̀sán a máa wá nínú téèyàn bá ṣe gbà mí. Ìdíyẹ̀ bá ṣe níṣẹ́ ẹmọ mi san lẹ́sàn. Ìdíyẹ̀ bá ṣe níṣẹ́ ẹmọ mi san àpèjúwe ìdàtí kàní tó ní ẹtọ́ bá pa ara rẹ̀ pẹ̀lú nǹkan kan ẹ̀tọ́ tí ó gbà nípa nǹkan yẹn náà yóò fi jẹra rẹ̀ yàrá wọn. àlìjẹ̀dá mi jí sí làmì ní pé ẹ̀sán irú iṣẹ́ tó ṣe ní láàbì kan lẹ́sìn. wọ́n ní irú ẹ̀ náà ni yóò ṣẹlẹ̀ bí ọ̀rọ̀ táwọn ibi sọ̀rọ̀. ìfọ̀kọ̀tọ̀ wà á dàbí mọ̀ká lápapọ̀ ìwòjú rí mọ̀kọ́ ànábi ní ìlérí àti ìgbẹ́ fún àtàn tó sọ fún dáadáa pé bọ́sẹ̀ wọ́n náà lọ ojú wọn wọ ọkàn wọn wọ ojú wọn yẹ pé ojú wọn dàrú síra wọn ìyẹn tó bí yẹn ṣe wọ́n ó yẹ kọ ọkàn yẹn ní o dàrú síra ẹni téèyàn wàá dọ̀tẹ̀ rẹ ni òsì bẹ́ẹ̀ lè jọ ń sinmi torí ẹ̀dúró dédé ọkàn náà wàá nílé jìnnì bí àkọ́kọ́ náà ó yẹ kẹ́ni wà lórí sọ́ọ̀fù kẹjọ wà ní ibìkan náà kẹjọ wọn ṣe pọ̀ mọ́tò yẹn ṣé ó yàtọ̀ síra wọn. bákan náà ìgbàdùn wà níbi ọ̀sán àlá ẹ̀ṣọ́lá sọ ànábi bínú ó torí pé yóò tó sọ fún dáadáa ó torí ẹ̀ bínú fàyẹ̀tẹ́lì harvard ní gaàlù ẹgbẹ́ ní eléyìí túmọ̀ nípa gbọ́dọ̀ sọ́ra níbi irú nǹkan báyìí kájẹ́ kí sọ fún wa dáa kọjọ́ gbà. bákan náà fi ìjà wá sí kàlámù ìmọ̀ fíìmù bẹ́ẹ̀ náà ní sọ́mù wà sọ́lá mímọ́ yàrá min al-haja wọ́n ní inú ta tó lọ́kọ́ ní àdéhùn yìí ni pé láàrin ìkọ́mọ̀ àti kára ti tẹ̀kùwé rọ́bì ìrọ̀rùn kájú òun dúró alẹ́ sọ̀rọ̀ tí bùkátà bá dé alẹ́ sọ̀rọ̀ anabi ndi ọkàn tẹ ẹ tẹ kábàrà ọkàn ní kan fàbẹ dúró ni anabi bá lọ wọ́n bá fẹ́ ńgbà dé báyìí omi ń kan lára rẹ̀ nígbà ẹ̀kọ́ anábì ìbóyó gbà pé òun sì rẹ̀ já nígbà níbi lọ́wọ́ ẹ̀. ẹ̀fẹ́ yẹn tó kò lọ́rọ̀ lásán ó kó mọ́ṣáláṣí láti di hàn tó kọ́ mọ́ mi ṣe mọ́. lọ́ba tẹ̀ kọ́ mọ̀ tán láwùjọ tí wàá yìí tí mo tún máa rọra lọ rúbi tí àfáwà mẹ́wọ̀n à ah, àbáwọn ọmọ yóò mọ déédéé ní. àyẹ̀ ti máa sọ̀rọ̀ kó sọ̀rọ̀ ìtọ́wà tán láti kọ́ mọ̀ tán nìkan gbọ́rọ̀ tó bá sọ̀rọ̀ bá sọ̀rọ̀ bá sọ̀rọ̀ ó lè padà sórí ìmúlẹ̀sẹ̀ wa ti kábàrà. الشيخ علي عبد الرحمن الحذيفي حفظه الله تعالى انه فاق بني الحرم المدني ní Madina ẹ pé gbogbo aláwọn abáyé gbajúgbajà ni wọn ọlẹ́mọ̀ mọ̀kàn ọ̀dùnkọ́ gbọ́ kíra wọn ẹgbẹ́ wa lọ́wọ́ youtube yóò rí ìṣẹ̀lẹ̀ yìí bẹ́ẹ̀ ó rẹ̀ kọ́ ní ṣáìdá fẹ́ kí. wọ́n ṣe kọ́ mọ̀tọ́ nínú mọ́ṣáláṣí anájẹ́ mi lòdì ó kírun mọ́ṣẹ́ pọ̀ tó. tí a bá yí ká bára bá mérò mérò wọ́n kẹ̀ jáde lọ. ọlọ́run mọ̀ sọ́nà sí. gbogbo yẹn ti wà lórí kíni lórí ìdúró. níbi yálò àlà wọn já níbi akérè. ònyìnbó yẹ kẹ́ni kẹ́ni omi kò mọ kírun lọ́nà àti ìkábára.

ẹ̀rọ àti kábàrà ó lọ àbí ò lọ ẹ́ ó lọ sẹ́lẹ̀ ló ní àpé ní àwa lè sọ̀rọ̀ o ṣùgbọ́n ẹni tó ṣe kọ́ mẹ́rin olè gíní ní olè sọ̀rọ̀ mọ́ olè sọ̀rọ̀ anábà wọn lọ sọ́lá ó ní sàárì mùsọ̀lá àti kó a fi sọ inú dọ̀wọ̀ tó ọ̀dọ̀ ti nǹkan mí mọ́ orí gíní àtẹ̀kùbí rọ Allahu akbar tọ́wọ́ pẹ́ dọ̀la ọ̀lẹ tèmi ọ̀lẹ dáhùn mọ́ o torí pé hadith abdullahi bin masoud ó ní inna fi salati ṣubula ọba tó wọ náà tó kábàrà àìrójúra ìdílé ní oṣù bẹ́ẹ̀ ó ti wà mọ̀ṣubúrù àwọn ní òṣòrì àwọn òṣì pípé wọn àjọ ní àlùmọ̀ṣubúrù láàyè ṣìgà ẹni tó ti pípé ara rẹ̀ báyìí ẹgbọ́dọ̀ fi kàmí ìbílẹ̀ ẹ̀mọ́ kó máa ṣe ìrànlọ́rùkú ṣùgbọ́n tá àti kábàrà bẹ́ẹ̀ bá tẹ̀sí kọ́mọ̀ yìí adìlélégélé àlè sọ̀rọ̀ ọlá àlà. náà tí a bá tẹ̀ kọ́mọ̀ tán kí ẹ lè mú mi. kí ẹ fẹ́ tó jẹun lọ ẹ̀kọ́ onígbà mi jẹun kí ẹ lè mú mi. ìyẹn tó lè ronú sọ́ọ̀lù ọ̀hánà. Náà hadith tó tẹ̀lé hadith Anas bin Malik ó ní Anna Jàkjáta ó ní girama àwọn girama ti wọ́n láti ṣe ya ya rẹ̀ torúkọ ń jẹ́ mọ̀láìkà kílá pé ẹ́ mọ̀láìkà alẹ́bẹ̀rẹ̀ ìjọba pé kí ló kọ girama adẹ́sùgbọ̀n malik kí ni a pé mọ̀láìkà ó ní dá àjọrò sọ́lá lábà sọ́lá ní tọ́ àmì sọ́lá àtàlà ó pe àlẹ́bì tó ń jẹ kan tó pe àlẹ́bì ó tọ́jú oúnjẹ kan bá lè wá pè é ilé ní wa nù súnà tó bẹ̀ ká máa yí mi bá bi ìsẹ̀ àmì ìmọ̀ fún ni lóúnjẹ ìbáyọ̀ fi mọ àwọn mìíràn rí káwọ́ yẹ ká máa fún ìrànjẹ́ wà fún bá òde tí ò lẹ́rìí kan lé láwọn ẹsẹ̀ bá dé torí kọ́ ti bá dé ọkùnrin bí ẹ mọ̀ ya alikọ ọjọba ẹwà ti lé wa ọtí lọ́dọ̀ àbọ̀ anẹ́tọ́ bẹ́ẹ̀ wá kí ni àgbóná ńlá àbí ẹ̀ka ẹ̀ka kíkọ̀ ní àtà kíkọ̀ ọ̀kẹ́ tí àwọn èèyàn wá lókè ní ẹwà jẹun náà ó wà ní súnà bẹ ayémọ́nkà nígbà Muhammad sọ̀rọ̀ àlewà àlewà sọ̀rọ̀ ọmọkù sọ́yìn bá nọ́nà àwọn sàábà lẹ́yìn kò sí tó burú bẹ láti ṣe kankan ilé ìkúnlẹ̀ lárúbáwá ìwà mí gẹ̀rẹ́ lọ́yẹ́ pẹ́ kọ́ pé yẹn láti dá ọ̀rọ̀ mọ́ tẹ́lá olè pàápàá kẹta àbúyá sẹ́yìn bá jẹun bóyá àwọn ọ̀rẹ́ rẹ̀ sùn ẹ̀ kẹtó fi bóyá mọ́ tẹ́lá kẹtó fi mọ́ tẹ́lá tó báyìí fẹ́ jẹun lásán. àyọ̀ à bóyá ó pa àwọn ẹ̀rẹ́ ní ó pa àwọn ẹ̀rẹ́ bóyá ó gbàdí ẹ̀ ti parí para ní fúnra ní. òfin tó gbóná lé. alẹ́ ti ní ìyá yìí ó ṣe oúnjẹ fáwọn ẹbí alẹ́ mi jẹ tó mọ̀ fáwọn alẹ́ bá ní kú mú ẹ̀dìdé fàlùsọ́lì bí fún kí n kónú kí n kírun fún yín ẹ dìde kí n kírun fún yín. kọ́lá alẹ́ alẹ́ ti ń fà fún mutu ilà àfírí mo bá lọ gbé ẹni kan wá lánàá ẹni wà fún fọdí wàdà nìtúlì mọ̀lẹ́dìkà ibi tí a gbé ti sí ó ti wàdà ó ti dé ó ti dúdú yẹ pé nígbà mi sábà lò ní ibi ah, láwa tò sí. fanadá tún bí máa ń yí mo bá fi mú wọn mo gbọ́n. fakọ́mà alẹ́ ìsọ̀lá àtọ̀sọ̀lá alẹ́ ìbá dúró lórí ẹ̀ wàtọ̀fáàkù aná èyí bá tó fáàkù wàlìyẹ̀tìm ọmọ orúkọ kan ọmọ orúkọ kan ọmọ orúkọ náà ní òní dòmẹ́rọ́tù tó jẹ́ jáde fẹ́ẹ́ ní fún Abdullahi dòmẹ́rọ́tù àwọn ọmọ òru kankan ó wá tó wà rọ́ àbò sẹ́yìn rẹ̀ yẹn pé èmi àti ọmọ òru kankan arékíní àtòsẹ́yìn rẹ̀ wọ́n ìgbà nẹ́bìdán tó ju ọmọ òun lọ. wọ́n àdé ìṣe wà ní ìyá arúgbó yìí tí ṣe ta ní ìyá ìyá ọ̀ tí ṣe mọ̀láìkà ní wàrọ̀ ìnà òun wá wà níbo wà lẹ́yìn ẹ̀kọ́ ànẹ́bì ìmáàmù wájú èmi àtọ́kọ̀ orúkàn àwọn àdìgbò àwọn àlẹ́yìn ẹ̀ta lọ́wọ́ àlẹ́yìn pátápátá. ayiwa ìyá arúgbó inú ọ̀rọ̀ ìnàfà sọ́lá lánàá àbẹ́yì tó bá tẹ́lá ká méjì fún wa tó mọ̀ ń sọ́ra ànẹ́bì bá yí ẹ̀yìn padà ìyẹn pé ló bá lọ. wàlú mọ́sùlùmí àdìgbò ilé ìta àkọ́kọ́ yìí náà wọ́n àná Bukhari wọ́n àná Tirmidhi àtàwọn mìíràn gbà wá. wọ́n ní Muslim ṣùgbọ́n ìwáyà fún wa ní Muslim ó ní anna Rasulullah sọ́lá sọ́lá bí yí wà bí ó mèyí. ó ní anẹ́tì ní ànábì kírun fún mi ẹ̀rí ó lè dì mí àti ìyá mi bóyá ìwáyà mi tó ní. pàápàá ní ayé mi nì ó bá gbé tẹ́gbẹ́ ọ̀tún eléyìí ló pé kò sí ẹlòmí bẹ́ẹ̀. wọn àtàlẹ́bí náà ni. wà á kọ́ mọ̀jùmọ́rí ápá ẹ̀rọ arókèrè ìyá mi kálífà náà òun máa mú wà lẹ́yìn. Ìsí àdéhùn yìí sọ fún wa ni. Àkọ́kọ́ ìṣìláàfù àwọn àfáwà lórí ọ̀rọ̀ kan nínú hadith kí ní ọ̀rọ̀ náà mọ́sálà ẹni báwọn jùmọ̀hó ilà fẹ́ hàtì mùsọ́fà ti sọ̀bí fi sọ̀lá ìfàtì wànáàfìlà wọ́n ní àwọn àfa wọ́n gbà pé ó lálàáfíà ká tó pẹ̀lú ọmọ kékeré hmm? ìmọ̀mú wa wá lóògùn ẹnìkan wá tó lẹ́yìn wa mú ọmọ kékeré ó wá sì kejì ẹ̀ ìyẹn ti ti bẹ́ẹ̀ nínú ọ̀ràn yàtí ìyẹn mẹ́ta ní kírun ìmáàmù àtọmọ kékeré hmm? àti bàbá irúgbó àbúyí tù tọ́wọ́ mú èyí tọ́wọ́ tó lẹ́yìn ìmáàmù bẹ́ẹ̀. ẹ káwọn àtúgbò yẹ kárábà méjèèjì tó tọ́wọ́ méjèèjì kéré sáàkó ní kí àbútù lẹ́gbẹ̀ta ní ẹgbẹ̀mọ́mù bóyá mọ́ máa tẹ ojú tó lẹ́gbẹ̀ẹ́ ń bá òtún lè tẹ́lé kó tó wọlé. ṣùgbọ́n ìdùnnú ń gbà pé ọmọ eke bẹ́ẹ̀ lórí àdìsí anásì ó lè tò lẹ́gbẹ̀ẹ́ ni lọ́rùn ẹ̀yẹn ni àbí irun sí mi irun náà fúlà. tẹ̀lé wà ní mọ̀ṣúrù ṣùgbọ́n èyí tó gbajúmọ̀ ẹgbẹ́ ń sọ̀rọ̀ wọ́n ní gbajúmọ̀ ní àwọn mọ́mú tó gbajúmọ̀ mi òun ni sí hàpùnùfọ̀ fásitì nàfì nígbàgbọ́ ọmọ kékeré lè tò sẹ́gbẹ́ yẹn nínú nàfìlà nìkan amúnáfìdì hasan hadi aládìsí ẹ̀mọ́ òun kan ẹnu ni bóyá wọn lẹ́rìí ilé ìmọ̀ọ́sẹ̀ lọ́dọ̀ àfẹ́sì tí wọ́n ní ọmọ tó ti yàn ọ̀rẹ́ àti làwọn náà mú wọ́n ní kílẹ̀ wọn tàwọn náà àwọn tó ní ọmọ lórí sọ́fún nínú ọ̀ràn yẹn àti nẹ́fìlà àdìsí wọn lẹ́lò alẹ́sìn malik àwọn tó ní ara ọmọ ẹgbẹ́ ilé tó ti yẹn ni nínú ọ̀ràn nẹ́fìlà nìkan tí e fọ́ọ̀rọ̀ yẹn àdìsí wọn làánà tó lò àdìsí alẹ́sìn yẹn tó ẹ̀rí. sílá yẹn ni tí wọ́n máa gbà pé àyẹ̀wò pé ìrùsá ànẹ́bí kí bẹ́ẹ̀ ìrù nẹ́fìlà káíkọ́ náà yẹn ni kò ní gbà bẹ́ẹ̀. àwọn tàkọ́kọ́ ní mú ààrẹ ìtò sẹpúrẹ́tì nẹ́pílà fóòbí kíní kóòbí ọ̀nà yẹn sábàbí pé ọmọ ẹgbẹ́ tó fi àgbàlagbà ayẹ́kọ́ mẹ́kẹ́ ní ọ̀lẹ́gbẹ́ àgbàlagbà lórí kíní lórí sọ́kù ẹni ọ̀pọ̀ tó sàkọ́ dámọ́ anàlì àkàmù wà rí dàbí ìjà sọ̀rọ̀ àti ìsàkónà ìkọ̀rọ̀ yàn àkàmù ha wà rí dà nínú kan yóò jẹ fún kejì náà pẹ̀lú pé dájọ́ kan náà ló dé wọn àtàbárò fi kò sọ kírètì ẹ̀ ayé pé wo ló fẹ́ tẹ̀wọ̀n ẹ̀dínú méjèèjì alákọ̀ọ́kọ́ tó ní ọmọ èké létò pẹ̀lú yẹn nínú ọ̀ràn yẹn àti inú kíni nàfìlà lágbègbè ìlú àwọn mọ́ṣáláṣí àrímọ́mù àwọn alágbàlagbà kan pẹ̀lú ọmọ èké kan ẹ̀fẹ́rẹ́ ayé ọ̀pọ̀lọpọ̀ àgbàlagbà ní pé àgbàlagbà náà tún lẹ́gbẹ̀ẹ́ kíni lẹ́gbẹ̀ẹ́ mọ́mù àti tó wà fún fún ọmọ ilé yẹn kéde pé kò tiẹ̀ mọ́ tẹ́ ẹ ṣe ẹni tí kábàlà tó kìlì náà ń tẹ̀ mọ́tò yẹn ti tó gbé gbólé lọ́rọ̀ gbọ́dọ̀ kúrò ń bí o ó ti lọ bí ọmọ ọdún mẹ́fà ẹwà jọ pé kẹ̀lé pé méje ojú ìsẹ̀mú yìí sùn ó lè sùn lẹ́gbẹ̀ẹ́ ta ni lẹ́gbẹ̀ẹ́ àgbàlagbà tí mo mú sọ àwọn ajọ́ mi méje ẹ̀rí bá lọ náà láti fi anas tó lóun àti àlìyẹtìm ọmọ òrukàn kékeré kan àwọn tó lẹ́yìn sáájú lẹ́yìn ànágbó àbùkánbọ̀ sọlọ́lá àríwá àdìsọ́lá ẹni nígbà títorí ẹ̀ ẹni fàfàhí èyí tó jẹ́ pẹ̀lú mọ́ àlẹ́ ìdùnnú onírà yìí àdìsọ́lá ẹ̀rí nínú àwọn àwọn àyímọ̀ ànábìlà tó ti lọ́gbẹ̀ẹ́ nínú àfíìn nínú àwọn ànábìlà nínú rọ́jà bàlá àǹbálì ìtawọ̀n náà sọ kó tẹ̀wọ̀n lórí ó kákùnmí àlàhàdì ẹ̀wà aláwọ̀ ẹ̀kọ́ tá a náà àdìsí òní sí hatu mùsọ̀fà tìlẹ́bí làmúyẹ́bùlù fìsọ̀lá a ní ọmọdé òsì bàlágà náà tó bá tó sọ fún pẹ̀lú wa kó lọ́la fíà lẹ́yìn ìyẹ̀tì wọ́n torí ẹni táàmù ìyẹ̀tì mù fún ọmọ òrukàn nínú èdè lárúbáwá àlìyẹ̀tì yútúlá pàlà màmọ́tà àbúrú wà làmúyẹ́bùlù fún olẹ́tí àbá rẹ̀ kú tí ó ti lé kí ni tí ó ti bàlágà kò ó sẹ́ni tó ti bàlágà ẹ̀gbẹ́lẹ̀ yorùbá ta ní ẹ̀ síbúlẹ̀ yorùbá tí ò ní ìyá àti àti bàbá bóyá kẹ́ni ẹ wá tí wọ́n ti sí yẹn àbí bóyá nìkan bóyá àbá rẹ̀ tuntun ìyá rẹ̀ náà tó wá kú ní à ah, aláàjì kan láwọn ní ìyàwó ọdọmọ ah, òru kan ọmọ ọdún mélòó ni aláàjì kan láwọn ní sixty five years ẹni ah, ọdọmọ òru kan ní ọdọmọ òru kan mọ́ o bí àbá rẹ̀ bá kọ̀ nǹkan ẹ̀kọ́ lé lọ́wọ́ ọmọ èké ní ọmọ òru tí ò ní bàbá mọ́. náà bákan náà anil abdullah fi mawqifil ma'mumin an yakunu khalfal imam ètò lọ́lá nínú títò màmú ní kótó tẹ́lẹ̀ ìmáàmù. bákan náà anil mawqifal mar'a mawqifu obìnrin ààyè obìnrin lórí irun an yakuna khalfar rijal yẹ́n wọ́n á dúró sí ẹ̀yìn ni ẹ̀sìn yìí nìkan dúró sí kọ́kọ́rin àtọ̀nìyàn á dúró síra wọn ìyẹn ò lọ. ibi tí yẹn ti máa ń wáyé sẹ́nu inú kàábà tí ogun bá ti di nílò pọ̀ bọ̀tẹ́ ẹ̀ ti wọ́gbọ́n láti sẹ́pẹ́rẹ́tì ní nínú ọkùnrin wà fún ẹ̀yà. torí pẹ́ lómi bóyá ní tó mú dání bóyá rẹ̀ rẹ̀ ní bóyá òní ìbẹ̀yẹn ìgbìyànjú ọ̀rọ̀ pọ̀ mọ́ra wọn mọ̀dé ayíká tí rọ́ṣìn wà náà wọ́n ti ń fẹ́fẹ́tì báyìí wá. náà bákan náà fi àtúmọ̀ mọ́tò bí lùmọ́rí àtúmọ̀ fún wa ìdá mọ̀dámọ́tò wa ìdá. a ní obìnrin kan tó yẹ kó nìkan náà ní tó bá dátò náà kí ládó náà tó sọ fún ẹgbẹ́ tí mo pè fún ọgbà èèyàn kó ti wá jẹ sọ fún. tó yẹ kó obìnrin kan náà àwọn fẹ́ kí jẹmọ́ àwọn nípa máa bá ọ̀dọ̀ ọ̀dọ̀ ọkùnrin kó lè bá dé sọ́fù náà yóò dá dúró náà tí ó bá ti gómìn mi onírun ẹ̀ kékeré òun lálàáfíà. fàyín kó nà ákàrò mi záàlì wájú bá mi iná ìkọ́ bàtà sọ́fù ìkọ́ bàtà sọ́fù wọ́n tó bá ti wá kọ́ òkan náà tó máa ọkùnrin tí ń tò ní mákànnà jàwá sọ̀rọ̀ ìṣìmá sinnawa sọ alaalẹ yẹn náà ti là ní jàmá fàyín lámú ìṣòro alá kódà bí jẹ́ pé ìpínlẹ̀ rẹ̀ kìí ti jẹ̀mọ́ ní àmọ́tì ṣùgbọ́n ní ìyẹn ń jẹ̀mọ́ bí irun duha bí irun mi ilẹ̀ alamọ̀lẹ́sọ́kọ̀ zálìkà ádámà mùsẹ̀mìrọ̀ nígbà tá a bá mú ní ádá sọlá tí ká ẹ̀dá ní ẹ̀wí tìrí gbé lójúmọ́ tí èsì náà rẹ̀ yìí ń kọ́ nígbà tá a ní ádá kó di àṣà àlèyàn náà fìlà ń jẹ̀mọ́ àwọn kírun náà ẹnì kẹta ló tiẹ̀ torí pé bẹ́ẹ̀ tó máa kí n gbogbo àná àmì ìrìwáyà láàrin báyẹn dókítà mẹ́mí ìrìwáyà òṣèlú wa ìrìwáyà bí mo ti ń di wa ìrìwáyà ẹbí náà bá tó wa ti ánẹ́tì náà lè àmì ìtẹ̀ ọ̀fẹ́ kánẹ́bí máa fi lọ nákàdé nákàdé ó ti lẹ́gbẹ̀ẹ́ lẹ́yìn ẹ kánẹ́bí ọ̀fẹ́ yẹ já kírun yín jẹ̀ mọ́ pé ẹnì ẹ̀kẹ́ wa náà bí wa nákàdé ó ta náà á padà kápẹ́ náà bá kẹtọ́ náà ìjọba ìwádìí inṣàlá tààlà. bákan náà jawabu sọlá lè fọ́sí fa àlẹ́ ìlú ha wọn á lè kírun láti fi kọ́ yẹn lẹ́kọ̀ọ́ sọ́ra mi gbà pé anábìrì kí n kírun fún yín tó sọ fún anet àti ìyá yìí tó fẹ́ kọ́ wọn ní gíní lẹ́kọ̀ọ́. أو غير ذلك من المقاصد الدينية النافعة المفيدة àbí nǹkan míì nítorí ọ̀rọ̀ ẹ̀kọ́ àbí nǹkan míì tó ṣàǹfààní àlẹ́torí ẹ̀sìn bẹ́ẹ̀. bákan náà tàwádó nàbí ìbàsánná inú tá a rí kọ́nà hadithi tàwádó nàbí ìtẹ́rí bàtà nínú ilé ọ̀kára mi kó lùkì àtiwá rẹ̀ tó dá ìtẹ́rí bá mi ní àtẹ̀wọ̀n wo yàrá gbogbo kan pẹ̀lú ìyá tó ìdá kan ó pa ànábì ànábì ọlọ́run àmì lọ́ba ẹ̀sẹ̀ ní láwùjọ yìí ọ̀ lé pé ìyẹn ńlá kó dẹ lóhùn bó ti wà nù báyìí kọ́ wá ní à ẹ̀wúrẹ́ pé kọmíṣánná kan tó wá lé wa tí yóò dẹ lóhùn ẹ́ kò rọrùn àwọn ẹ̀mí tẹ́lẹ̀ ayé lóhùn inú tẹ̀ ló tún wá dùn ẹni tó lóore ní gbogbo ẹ̀dá òun gbà lálẹ́ yìí anas náà gbogbo ẹni ọba dẹgbọn irun tó jọba yìí wà nù ọ̀rọ̀ tó tó wáyé pé anábà ń gbà sọ́dá abubakar àti umaru wa bá umaru ló kọ́ wá bá abubakar pé ilé abubakar ìsinmi onílé kò wọ́n sí nǹkan lé lédè o umaru rẹ̀ ni kò sí nǹkan abubakar kò sí nǹkan ẹ̀rọ èdè onígbẹ́ni jẹ́ ẹwà lọ́dọ̀ ànẹ́bí. alẹ́ ìbá mú ọ lọ́dọ̀ arákùnrin tó ń jẹ́ àbóṣe hàn nínú ara màdínà mo ṣe rí wọn báyìí pé èmi lẹ́wọ́ wá lọ́dọ̀ fúyàwó rẹ̀ ìdùnnú ṣubú láyọ̀ alẹ́bí lọ́wọ́ lè nínú gbogbo ẹ̀dá yóò tún wá mú wá nínú àwọn ẹ̀dá tó lówó lè dúró lé kíní nítorí ọkọ̀ fúyàwó rẹ̀ pé ibo lè rẹ́ wà ẹ̀rẹ́ náà kọ́kọ́ pa kẹ́kọ̀ọ́ pẹ̀lú ẹ̀kọ́ fún wàrà màálù ẹ̀ máa ti àbúkà tí mo rò pé mi ń pa ń mú ọkàn wá balẹ̀ ń jẹ làdúgbò sí. inú àwọn nǹkan tó dáa sáyẹn ẹ̀jẹ̀ làbídù tó fresh àbí ń mú ìtẹ́sẹ̀ rẹ̀ fún lára ẹran tó fresh ẹ̀ ò pé táwọn ó jẹ nù. ẹ̀jẹ̀ rí pé ń lọ wọ́n ń bọ̀ àfẹ́ tó ń rò ti ẹran. àwọn olùkọ́ àlejò ti sọ ìwé bá gbóni bí ẹran dé à torí pé inú ọkọ àtìyàwó dùn á àlejò ńlára gbà yìí nígbà tí àwọn àjẹsán àlejò àtọ́fà gbogbo akéde àti wọn pẹ́tọ́ ìjẹ lẹ́jẹ́ yìí ó ẹjẹ́ àlélẹ́ ní débi gba ẹ̀wọ̀n jẹ́ yẹ o túmọ̀ làtúntà lónà yẹ́wò máa ní bí ànìmọ̀ ìbẹ̀rí dẹ̀ láti ẹjẹ yọ ló béèrè pé kílẹ̀ ìbìṣẹ́ ní sẹ́ ẹjọ́ sí o nígbà fẹ́ lónìí pé ànẹ́bí wa báyàn lálejò oríire ni o bí ẹ bá rí ìyẹn tó jẹ́ afẹ́sìn abẹ́ni ọlọ́run tó bá bẹ̀rẹ̀ lálejò olórí kábẹ́rẹ́ abápá nàbí ọlọ́run ànábìdùn yá ẹ̀ nínú ẹni nínú tó adúgbò nínú hadith ìṣèṣbá ìjábá ti dá wá ti dá àyè tó bá pè wá ẹni tó pè wá kádà ló bàbá ti ráyè wàlá tó yà mọ̀ pàápàá jùlọ nímọ̀ ìyá fún ìjàmbá tó jẹ́bùrù kàwá àtúnyẹ̀ ẹnití wọn bá ìpè dídá lọ yóò lè jábọ̀ kàwákiri yóò dùn nínú tẹ́tọ́ ọba ti wá gáà yóò bànú jẹ́ pàtàkì mínú kùlóbì àpò pé ìyẹn ni ó fi mọ́kàn balẹ̀ mọ́làm takùn wà ní mọ́tò ẹ̀rì fàyídà fáyídà kàtẹ́jù ìjà àwà ẹnà abẹ́kẹ́yìn jẹ́ pé ìjọba pé yẹn tí ìbá ti kò de ìyàwó wọn ká kó de ìyàwó ni pẹ̀lú àfa alágbájá àpè ọ́ àyù tọba tìláyé kí lòun tẹ̀ wá jùlọ lọ. ṣùgbọ́n tó pé ìyókù náà ká wá fẹ́ kẹ́kọ̀ọ́ wá mo pè é sí kí kò ń tòlé lẹ́nu yẹn ṣe o mo fẹ́ pè é pé kọ́ wá afẹ́kẹ́ yẹn dá mọ́tò ẹ pé kí ìyàwó ti tọ́ ráyè ìyẹn bí kíni ìyẹn dọ̀rùn sàm. wáyé bá bí mọ̀lá hábọ́tù àhwá ìbísílẹ̀ àbí mọ̀lá sábà wọ́n ní àwọn occasion báyìí náà yẹ ká mọ̀ sí mọ̀lá àbọ̀ àwa situation àwọn yìí pàtẹ́ sí ìhìn níyà káàbì tó àníyàn sí fàbíbá kàyà fún ìmòjì káìrò kẹfẹ nítorí ẹni tó bá jẹ́ pé náà tó bá ní nítorí tọ́lọ́ yóò lẹ́sẹ̀ tó pọ̀ kò sóò sọ́ọ́ nígbà kánà ìmòjì kẹ̀lé lòlùmọ̀kọ́ pàápàá jùlọ ẹgbẹ́ tó jẹ́ pé yẹn ẹni tó ní kò tó tóbi tí òwà wò bá àdúrù mi máa lọ dé inú oró tí bàbá alágbèjà ń gbéhùn tí ó wòye tó lọ torí tọ́lọ́ torí pé ẹlòmíì fẹ́ pè kò sí fẹ́ fẹ́ gbé lẹ̀kùn tí ò débi ni tí ò ti jù lọ. ìjẹ́ yìí káwọn olówó àti bá nìkan ẹ̀kọ́ tó bá fẹ́ wá nínú tí wọ́n dùn kọmíṣánná kan sílé rẹ̀ pẹ́lẹ́ gbogbo yẹn mọ̀ ẹ̀kọ́ ilé ìwọ̀dùn ti jẹ̀hún ẹni bá bò náà bẹ́ẹ̀ nìkan sílé rẹ̀ lẹ́wọ́ bóyá táyà máa wá gbà nǹkan nígbà tó mọ̀ ọ̀rọ̀ ẹ̀yẹ títí ilẹ̀ wà wọ́n bá wa wọ́n jẹ́ kí tẹ́tẹ́ fáwọn. ẹni tó lẹ́yìn oúnjẹ kẹsàn-án wà fẹ́ni tí ó bá jẹ́ pé tó jẹ́ onímọ̀ ńlá ni tó ń bọ̀ tó kò mọ̀ sí òun jùlọ tó wá kó máa wò yẹ kó wà wò eléyìí nínú nǹkan tó àkọ́kọ́ ní hadith tó gbẹ̀yìn báàbò yìí kábọ́bọ́ ti báàbò àlùmọ́ọ́mọ́ wọn ní hadith abdullahi bin abbas tí mo sọ lẹ́ẹ̀kan díẹ̀ lọ́pàá àlà àyùmọ̀ kọ́ ni ó ní kí tù ń dà sáàlà sí ó ní mo sùn lọ́dọ̀ àbúrò màmá mi tí ń jẹ́ mẹ̀múnà mẹ̀múnà yìí sì ní ó jẹ́ ìyàwó ànábì bí kí n sùn lọ́dọ̀ àbúrò màmá yẹn ṣé ẹ sùn lọ́dọ̀ àbúrò màmá yẹn torí pé maharamu rẹ̀ ni ẹnìyẹn ti jẹ́ tó bá jọ́kùnrin àbúrò màmá yẹn ni ẹ̀gbọ́n màmá yẹn maharamu yẹn ẹnu ọmọ wọn nìkan èèyàn jẹ́ maharamu fún yẹn fúnra wọn bẹ́ẹ̀ ó ní mo lọ lọ́dọ̀ àbúrò màmá mi tó jẹ́ mẹ́ẹ̀mú náà tó jẹ́ yàwó anábì pàpọ́ ọmọ nàbí rẹ̀ sọ́lá yìí sọ́lé fìlẹ́yìn fálẹ́bí ti dìde láti rọ ẹ̀rìn rẹ̀ níbí fàkóńtò àyà sáàrì mo bá tún mẹ́jẹ ó ti ànábì ibùdó àbáyé ti nígbà tó tó méjì ní ó kéré fa akasa bẹ̀rẹ̀ àti àlejò àbá mú lórí báyìí fa àkọ́ọ̀mọ̀ ní ó bá tọ̀ nù ní àníyànmí ní tíbo fẹ́gbẹ́ ọ̀sán rẹ̀ àdìsẹ́ lé ní wàá nù Bukhari wà ní Muslim. Naam sallallahu alaihi wa alihi wa sallam kátó lọ bí nípa tó já nǹfààní ní hadith ẹni ìsìlámù kan tó wà táwọn afáàṣe ìyẹn pé ìyapa lórí amọ́tẹ́lá kan ìyapa ẹnu wà lórí ẹni al-mashhur min madhhab imam ahmad fasad salat al-ma'mum idha kana wasfan an yasar imam ma kulu yamini ẹni al-imam ahmad ọ̀kan wà náà rẹ̀ tó sọ pé ẹnikẹ́ni tó bá kírun lẹ́gbẹ̀ẹ́ òsì ìmáàmù tí ẹ̀gbẹ́ ọ̀tún ti kiri tó wá dó lẹ́gbẹ̀ẹ́ òsì ọdúnkò lójú ni kò ní ìrùn. ìyàmọ̀ kí náà lè lò àdìsí olè ọ̀dọ́ máa lò àdìsí ló tó lọ́pàá lè lè náà lò pé táwọn ẹni mú sínú àbá máa bọ̀ bí dùgbẹ́ tó bá bá lọ bí àyẹ̀wò kò ní ìrùn yẹn. bàbá àgbà àwọn jùmọ̀ àwọn majority nínú àwọn ìlàmà bẹ́ẹ̀ bá ń gbọ́ jùmọ̀ rọ àmì ilé ti gbẹ́gbẹ́ òun náà pé jùmọ̀ rọ ìjọba sábà fi ń wọ́n ní àwọn àyímọ̀ tó gbajúmọ̀ mẹ́rẹ̀ ẹ̀ bí kan bá lọ bì kan sọ́mẹ́ta yóò bá lọ bì kan àwọn olùjùmọ̀ rù bá mẹ́ta onímọ̀tẹ́ alákọ̀ọ́jẹ́ ó lè jẹ́ pé ọ̀rọ̀ mẹ́ta ló wà lórí ọ̀rọ̀ kan kí wọ́n mú àbọ̀ àdébálé kan kí wọ́n mú tàbílì kan kí wọ́n mú amúdù àti ìmáàmù ámbàlérí kan àwọn onídùúrù ẹ̀ ẹ̀mí ìsìnkú ìgbàgbọ́ mi yẹ pé àwọn ẹ̀sẹ̀ ìdí anáàlẹ́ àwọn káwọn sọ ìrí ìyá kanáàlì tí wọ́n wá òfin ewu ní dábàá òkú ọ̀pọ̀lọpọ̀ àpá ìsìn sọ lórí mọ́tẹ́lá kan wọ́n gbé àtìmúrù gbogbo mọ́tẹ́lá náà alábàárí pé àwọn tó mélòó mẹ́rin jù mú kò sí mí lè pé jù mú majority àti pọ̀ ìfún ẹni ò mọ ara yìí ó kàn máa ń sábà ń wọ́pọ̀ ni kágbọ́n yẹn yé fanga gbogbo dábàá ti rí jù mú rú náà ní olótẹ̀wọ̀n jù rárá kò níbẹ̀ náà kan jù mú rú náà ní ọ̀làmọ́ mínú nínú wọn ní àyímọ́tò sàlàsà Abu Hanifa Imam Malik ọwọ́ ìwọ́ sáníàmì a ní ìmáàmì ahmed ahmad ní ìmáàmì ahmed na ọ̀rọ̀ méjì náà rí lọ́dọ̀ wọn yìí dá kò ní wa rọrọ mú ìmáàmì ahmed sọ bákan náà pé ó ní ní onírun náà a ní àwọn ànábìlà tuntun tí wọ́n dúró lórí bí a ti kàdé aláàbí ìgbìyànjú ni wọ́n wàá wàá bí مع أنه أجمع على أن موقف الفاضل المأمون الواحد أن يكون عن يمين الإمام kòlì ẹgbẹ́ yẹn ló gbogbo wọn kò lápapọ̀ pé ìyí tó dáa ní kéèyàn wà mọ́ ó wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún ìgbọ́n tó bá wà lẹ́gbẹ̀ẹ́ òsì ó nírun bàbá tó nìkan dáa jù ní tí ò dáa tó ó lè jẹ́ kí láadáa dínkù ìgbọ́n kò mí ìfẹ́ yìí ò ní ìyàtọ̀ wà láàrin pa ní nǹkan bí láadáa kù àti pé èèyàn ò ní lẹ́yìn ọba ni kò rí rárá rárá nìyẹn. nà ṣùgbọ́n bá kó ní rárá kò ó sì ní ìjọ tó lára rẹ̀ tó bó ṣe yẹ kó tó ní. wọ́n ní ọba bẹ́ẹ̀ kọ́nu hadith ìbákan náà ní aláàbùdọ́rẹ̀ ìmàmú àyẹ̀fà ìyẹ̀mí ni ìmáàmù ìbákan náà wà fídà. ayé tí wọ́n ń kí ló kó dún lẹ́gbẹ̀ẹ́ ọ̀tọ̀ ìmáàmù tó bá dé òní kan sí siyatu wukufu limamu ani yasari imam ma kolo yemini ani ẹni tó bá dún ní ẹgbẹ́ ọ̀tún imam àìgbọ́n ti mọ́ tí o bá tẹ̀yẹ̀ lẹ́gbọ̀n tó irun rẹ̀ ti da nìkan nàbí ọ̀sọ́lá làwọn yóò fi sọ́lá sọ́lá tàbí àbá ẹni ẹ̀rí láàrin náà nípa ẹ̀nẹ́jọ́ bá ń fún àbá ti jẹ́ ẹ̀gbọ́n fún àbá ti kọ́ dúró lẹ́gbọ̀n ọ̀tún kánàbí tó ní sí ẹ̀gbọ́n káyọ̀ irun rẹ̀ bàjẹ́ ní díẹ̀ tó yọra gbọ́ yẹn kí lànàjọ́ sọ lónìí rẹ̀ bàjẹ́ أنا المأموم الواحد إذا وقف عن يسار الإمام أني ẹnìkan tí ń kírun lẹ́gbẹ̀ẹ́ yẹn tó wá dó lẹ́gbẹ̀ẹ́ òdì pàṣàdára ilà yẹmí ni ẹnìkan tí ó bá fẹ́ yí sẹ́jọ́ tó bá fẹ́ yí sẹ́jọ́ tán yá sí ní ẹ̀káyì ẹ̀yìn láti yí o ẹ̀kọ́ tó bá yí níwájú yẹn ọtí ẹ̀kẹ́ yẹn bá wájú ẹ̀ nìyẹn ọbẹ̀ yí ọmọ rẹ̀ tó gbé má yìí gbà wá tó bá gbà wá kí ló ṣe ń ó ti gbà wá bí ẹ̀yin wọn á gbé gbà. nam kama wàrà da fi bàdà alifásù hadith fi bukari a ní ìwádà kàtà ìwà bẹ́ẹ̀ pé hadith ibùnà bàtì wà ìwádà kan wà ní bukari pé ànábì wá yí sẹ́ni mẹ́yìn yọ̀ ń bẹ̀ kọjá pé ìta lòun ní kò ṣe kí ni kò sẹ́yìn bẹ́ẹ̀. àti ìwádà kan wá pé ẹ̀yìn ànábì ń bákan náà síríà tó sọ fáàtò sọ̀rọ̀ yìí wáyà máa lè bá lè wọ́n ní ọmọ kékeré kan ẹ̀rí tí ò sí bàlágà ó lè wà ní ó lè tó pẹ̀lú wa bìfọ́ rẹ̀ ní alẹ́lẹ́ amọ́lá kò sọ́lá síra kánú mọ̀ṣúrọ̀ àlè sí àti aláyọ̀dọ̀ rọ̀ ha wọ́n ní iṣẹ́ tó bá tọ́ lórí ìlú tí ò bá ta kùnú bẹ́ẹ̀ bára àrùn náà ní àrùn jẹ́ bákan náà ìṣẹ́ àdùnnà bá wà Abdullahi bin Abbas ó gbìyànjú láti kọ́ ìmọ̀ láti mọ ìmọ̀ ó yẹ pé ní àlejò tó kọ́ lọ gan láti lọ kọ́ mọ̀ ẹ̀rí àlejò ti tàbí àfọ láti kékeré aláwọ̀ mẹ́fà sí òfin bí wà á lé mọ̀ fún ọmọ yìí láti yẹ ọlọ́run ń jẹ́ kó mọ̀ mọ̀ tẹ̀sí ìmọ̀ ẹ̀ṣẹ̀lẹ̀ sí Abdullahi bin láti kékeré ó ti di èèkàn nínú ìmọ̀ bákan iná wọlá ìṣẹ́nà tó lè ṣe àti ìmáàmù àyẹ́nìyí àti ìmáàmù kọ́bílà tó kó lè ṣe sọ́lá ànáwó ìmáàmù. wọ́n ní nínú bá fún kọ́ ni pé kìí ṣe condition lórí irun ó ní kí ìmáàmù kó dà níyàn pé ìmáàmù lè ní. kó ṣe condition rẹ̀. sẹ́ká ni bí ó dà níyàn pé ìmáàmù lòun kò mọ̀ pé nìkan bọ̀ ní ẹ̀gbọ́n kájú pọ̀ jíjẹ sáré ti ń kírun lọ sẹ́yìn kan wá dé ọmọ ìdàníyàn pé ṣe mọ́mú ẹgbẹ́ tí wọn bá fún kírun tí wọn bá dúró lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ṣe tọ́ ìdàníyàn pọ̀ ṣe mọ́mú irun ẹ̀ ti bàjẹ́ nù kì í ṣe condition òkè pé condition ló wá jẹ́ wá pé ìtìlì dáa sí ìmọ̀mù báyìí ẹ̀mọ́ ń sọ tábà ti pẹ̀lẹ́yìn mọ́mú àti bàníyàn tó ń tẹ̀lé

وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه